aláròye máa wí o. lórí bí kóòtù ṣe fagilé ìjọba ìbílẹ̀ tuntun londo ayédatiwa àti ajayi sọ̀kò ọ̀rọ̀ síra wọn ọ̀kan-ò-jọ̀kan awuyewuye ló ti ń wáyé láàrin igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ ọ̀nàrẹ́bù Ajayi Agboola àtàwọn èèyàn kan tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa lórí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ nípínlẹ̀ Ondo èyí tílé ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sílùú Àkúrẹ́ fagilé lọ́sẹ̀ tó kọjá onídàájọ́ A.O. Adébùsóyè sọ nínú ìdájọ́ tó gbé kalẹ̀ pé òun fagilé ìdásílẹ̀ àwọn ìjọba ìbílẹ̀ tuntun mẹ́tàlélọ́gbọ̀n ọ̀hún nítorí ọ̀nà tí wọ́n fi gbà ṣe ìgbékalẹ̀ rẹ̀ lòdì sófin adájọ́ yìí ní kì í ṣohun tó bá ìlànà òfin mu rárá pẹ̀lú bó ṣe jẹ́ pé ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ni gómìnà àná nípínlẹ̀ Ondo olóògbé Rotimi Akeredolu ti buwọ́lu àbádòfin ìdásílẹ̀ àwọn ìjọba ìbílẹ̀ náà dípò ìpínlẹ̀ Ondo níbi tó ti ń ṣàkóso. Ní kété tí ìdájọ́ ọ̀hún wáyé ni Agboola tó jẹ́ olùdíje fúnpò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nínú ètò ìdìbò tó ń bọ̀ nínú oṣù kọkànlá ọdún 2024 yìí ti sáré fi èrò ọkàn rẹ̀ hàn lórí ìdájọ́ náà agboola bẹnu àtẹ́lu ìdájọ́ ilé-ẹjọ́ gíga náà bẹ́ẹ̀ ló sì júwe rẹ̀ bí ìgbésẹ̀ tó tako ìdàgbàsókè àti ìgbé ayé ìrọ̀rùn àwọn aráàlú ó ní ó dá òun lójú tó àdá pé gómìnà ayédatiwa ló wà lẹ́yìn ìdájọ́ náà nítorí èyí hàn gbangba pẹ̀lú bí ìjọba rẹ̀ ṣe lọ pe ẹjọ́ tako wíwà lómìnira àwọn ìjọba ìbílẹ̀ ní nàìjíríà ó ní bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party náà pẹjọ́ lórí ọ̀rọ̀ àwọn ìjọba ìbílẹ̀ tuntun náà ọ̀nà tí wọ́n fi búra fún àwọn tí wọ́n yàn ló ní ẹgbẹ́ PDP torí rẹ̀ lọ sí kóòtù kì í ṣe nítorí ìdásílẹ̀ wọn. Agboola fẹ́rẹ̀ má ti sọ̀rọ̀ ọ̀hún tán tí àwọn ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní ẹgbẹ́ ọmọ àkókò fi hàn pọ́nkán tí wọ́n sì fìbínú sọ̀rọ̀ burúkú sí ọkùnrin tó ti fìgbà kan ṣe alága ìjọba ìbílẹ̀ ẹsẹ̀ odò ọ̀hún lórí ẹ̀sùn tó fi kan ayédatiwa pé òun ló wà nídìí ìdájọ́ náà ẹgbẹ́ ọ̀hún sọ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta nípasẹ̀ àwọn aṣáájú wọn amòfin fọlá àmùrè àti àmùdá tàírù abíọ́lá pé ọ̀rọ̀ tó jáde látẹnu agboola dàbí àbùkù ńlá sí gómìnà ayédatiwa àti ẹ̀ka ètò ìdájọ́ wọ́n béèrè ibi tí agboola wà ní gbogbo ìgbà táwọn èèyàn agbègbè àkókò fi ń fapá jánu ní kété tí ìgbésẹ̀ dídá ìjọba ìbílẹ̀ tuntun sílẹ̀ ọ̀hún ti bẹ̀rẹ̀ kí wọ́n tó fi àbádòfin náà ṣọwọ́ sílé ìgbìmọ̀ asòfin kó tó wáá di pé olóògbé akérèdọ́lù buwọ́ pátápátá ẹgbẹ́ ọmọ àkókò ní àwọn fẹ́ kí Àjàyí fúnra rẹ̀ rò ó bóyá ó bójúmu kí Ọ̀wọ̀ pẹ̀lú ìjọba ìbílẹ̀ méjì péré ní ìjọba ìbílẹ̀ mẹ́jọ kí agbègbè àkókò tó ti ní ìjọba ìbílẹ̀ mẹ́rin tẹ́lẹ̀ tí wọ́n sì tún pọ̀ níye dáadáa ju ti àwọn èèyàn Ọ̀wọ̀ lọ wà ní ìjọba ìbílẹ̀ mẹ́sàn-án péré ẹgbẹ́ ọ̀hún ní tayọ̀tayọ̀ làwọn fi gba ìdájọ́ náà èyí tó dá àwọn ìjọba ìbílẹ̀ tó wà nípìnlẹ̀ Ondo padà sí méjìdínlógún tó wà tẹ́lẹ̀ tí àwọn sì fẹ́ kó wà bẹ́ẹ̀ títí ìdájọ́ òdodo àti àìṣègbè yóò fi farahàn nínú ìdásílẹ̀ ìjọba ìbílẹ̀ tuntun bákan náà làwọn ọmọlẹ́yìn gómìnà Ayédatiwa kan tún bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí Agboola sọ wọ́n ní ṣe ló yẹ kí wọ́n fi páńpẹ́ òfin gbé e kí wọ́n sì ti pa bẹ́ẹ̀ rán lẹ́wọ̀n pẹ̀lú àbùkù tó fi kan ẹ̀ka ètò ìdájọ́ lórí ọ̀rọ̀ tó sọ náà èyí ni agboola ajayi rí tó fi sáré pe ìpàdé àwọn oníròyìn kan sílé rẹ̀ tó wà lákùrẹ́ níbi tó ti ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa àwọn ọ̀rọ̀ tó ti sọ ṣáájú agboola ní kò síbi tí òun ti tàbùkù kóòtù nínú àwọn ọ̀rọ̀ tí òun sọ òun ní gómìnà ayédatiwa gan lòun di gbogbo ẹ̀bi ìṣẹ̀lẹ̀ ọ̀hún lé lórí nítorí kò yẹ kó lajú rẹ̀ sílẹ̀ kí wọ́n fi gbé ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ tuntun náà lọ sílé ẹjọ́ oníṣe ló yẹ kó wọ́nà àti pé àwọn èèyàn àkókò tí wọ́n fapá jánú sí ìpàdé kó sì gbìyànjú láti pẹ̀tù sí wọn nínú ó ṣeéṣe kó jẹ́ ọ̀rọ̀ tí ọ̀nàrẹ́bù agboola sọ kẹ́yìn yìí ló bí àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń polongo ìbò fún gómìnà ayédatiwa nínú tí wọ́n fi sọ̀kò ọ̀rọ̀ padà sí i káyọ̀dé fásua tó jẹ́ alága ẹgbẹ́ ọ̀hún ní ayọ̀ tí igbákejì gómìnà tẹ́lẹ̀ ọ̀hún yọ̀ ni pé wọn kò tí ì wá fi páńpẹ́ òfin gbé e lórí àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tó sọ sí ẹ̀ka ètò ìdájọ́ ó ní agboola gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ gómìnà kíákíá bẹ́ẹ̀ làwọn sì tún ń retí àsìkò tí adájọ́ àgbà yóò ránṣẹ́ pé láti wáá sọ tẹnu rẹ̀ nílé ẹjọ́ olùṣeyẹ ìyáde ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́